pérépéré lọ́jọ́ tó jàǹkì yá. Mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mẹ́ta dájú àyà àtẹ́ni tó jẹ́ pé ó máa lórí ìpáyà ọ̀wọ́ ó sì máa lórí dáadáa. Ẹni tó jẹ́ pé tó bá sọ fún nípa kúkọ fẹ́ ṣe dáadáa fẹ́, eléyìí jẹ́ ìdáhùn tó wà lọ́sùn ilẹ̀. Ìṣẹ́ni yóò ràn lọ́wọ́ ìwé ẹni bẹ́ẹ̀, ìṣẹ́ni tó jẹ́ pé yóò máa kọjú náà rẹ̀ tí a ti tẹ̀lé àwọn àgbẹ̀jọ́ kí ẹ wá wà wọ́n wá sọ fún mi sórí abúlé oríṣiríṣi ti tẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n wọ̀ ní ma bẹ́ẹ̀ nìkan fẹ́ nǹkan tí ò dájú. wọ́n ti ẹ̀sẹ̀ lọ fún ẹ̀fẹ̀ ọ̀nà ọ̀gbọ̀n alẹ́ lọ ẹ̀sẹ̀ lọ léèrè nínú àdìsí àmì láti fi rán ọ wọ́n fi ọ̀gbọ́n máa ń. ìpèsè náà wọ́n bá wọ̀ yẹn lé wọ́n máa ń yà wọ́n lára àbí tó fẹ́ pé àwọn ọ̀fẹ́ nìkan fẹ́ المسلم الذي يخالط الناس ويصبر على أذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم eléyìí tó ṣe wípé ní máa ń lọ́kọ̀ ní máa ń bá àwọn èèyàn ṣe ní máa wọ láàrin èèyàn ní máa bá wọn jókòó ó dáa ju mùsùlùmí tó ṣe wípé kì bá wọn ṣe lọ kí èyí ṣe lórí àwọn ìfinilára wọn ìtọ́jú pé pẹ̀lú bí wọ́n bá wọ̀nyàn ṣe àwọn ẹni tó ṣe oríṣiríṣi ọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ pé ó lè rí ṣe ó tẹ̀lé tí ó mú sùúrù ó tẹ̀lé tí ó mọ̀ ṣe pẹ̀lẹ́ àtàwọn wá dáadáa lóríṣiríṣi ilé ìtìsàn kọ́ alága àmọ́ èèyàn wá gbọ́dọ̀ jẹ́ pé èèyàn máa bẹ tó mọ̀ bá ti tóbi ní jẹ́ pé wọ́n jẹ́ àkóbá fún láyé wọ́n jẹ́ àkóbá fún lọ́dọ̀ òfin الله سبحانه وتعالى lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣòro ẹ̀dá lásìrè ọ̀pọ̀ ọ̀dọ́ wa lè wí nípa wípé àwọn ẹni dábàá máa bá tẹ̀ ni wọ́n jẹ́ àwọn ẹni tí ó fàyà ọ̀wọ́ wọ́n ti dáwọ́ ẹni tó yẹ wípé wọ́n jẹ́ òṣèré tí ń fàyà ọ̀wọ́ ni wọ́n ti jẹ́ dáadáa olúwa ń sọ fún wa nínú ìṣòro ẹ̀dá lásìrè nínú kí wọ́n tún dùn يعني الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين lọ́jọ́ tó jẹ ìyàgbà àwọn lọ́jọ́ ìyá àjọ ara wọn ní ayé gbogbo owó tó dára wọn ẹ̀yà fún ìgbàgbọ́ òdodo lọ́jọ́ tó jẹ ìyàgbà tí òdodo ti hàn síkálukú síkálukú kí ìbẹ̀rù gbogbo tí òun síkálukú olúwa ní kálukú wọ́n tọ̀ dára wọn òbí gbé ìwọ́n ní mọ̀lẹ́bí ìwọ́n ní mọ̀lẹ́bí ní àdékẹ́kẹ́ tó pẹ́ yóò di ipò ìfọlọ́jọ́ ìpínlẹ̀ àgbẹ̀yà ẹ̀yà àwọn olùgbàgbọ́ òdodo. Àwọn olùgbàgbọ́ òdodo nìkan ni wọ́n jẹ́ pé lọ́jọ́ gbogbo ní wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣe ní ayé eléyìí tí wọ́n ṣe nídìí nǹkan tó takò sí ọ̀wọ́ gbogbo ẹ̀ lọ́jọ́ ìpínlẹ̀ àgbẹ̀yà náà yóò fi ọ̀tá yóò wọ́n ṣe kálukú ìkójọ pé ó ní ìtẹ̀lẹ́ nìkan ti ṣàkóso tí ó gbà tí ó ti sábà lọ́jọ́ ìwà ìjẹ́ náà àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ẹjọ́ tó kókó káàkiri láyé wọ́n fi kọ̀ láti ẹ̀ lọ wọ́n ti fi yàgò rọ̀mọ́bọ́n ẹ jẹun lọ́sàn rọ̀mọ́bọ́n gbogbo àwọn ọ̀rẹ́ yìí wọ́n tó ọ̀tá rẹ̀ ń lọ sí ìjàlùmíyàmà gbogbo ilé sáláìmọ́ ìlápájá gbogbo wọn tó bá jẹ́ ọ̀gbìn ìjàlùmíyàmà tó jẹ́ pé lórí àìdá alẹ́jọ́ ti láyé tó bá jẹ́ ọ̀gbìn ìjàlùmíyàmà ẹ jẹ ọ̀tá ara rẹ̀ o. ìbáraẹ̀dọ̀ gbogbo ẹ̀ àti lórí dáadáa àti ṣe dáláàdì lọ máa ṣe ìwé ẹni yìí agbọ́dọ̀ yìí pé à ń ṣe dáadáa pọ̀ ó ti máa jẹun pé agbóhùn náà lọ bá láwọn ṣe lẹ́ni tá a ti rí bẹ́ẹ̀ni dáadáa ni ó ti jẹ́ lójú máa rẹ̀ lọ́wọ́ lórí títẹ̀lé ti àwọ̀ ẹ̀yọ̀ gbọ́dọ̀ fún àbúkú lé wá jẹun pé ọwọ́ máa ṣe dáadáa sí yàn èyí máa ta ìdá ni ẹ̀ gbọ́dọ̀ jẹun pé ilé ṣe dáadáa sí yàn èyí náà máa ṣe dáadáa sí yàn. Ànábì sọ́kọ̀ lọ́wọ́ àyè من حديث عبد الله بن عمرو بن العاص عن ابنه خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره الجبن داجي الذي الجبن داجي ظالم بدأ الله الجبن داجي الذي تبقى وله إجازة بدأ الله ولم تبقى الله وقلنا يعني ẹni tó dá sí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ tó dá sí lọ́dọ̀ ọ̀pọ̀ náà lọ́rẹ́ tó dá sí ọ̀rẹ́ rẹ̀ alábàágbé tó ti dá sí lọ́dọ̀ ọ̀pọ̀ náà ni alábàágbé tó dá sí ọ̀rẹ́ rẹ̀ àwọn olùkọ́sọ pé kíni tó máa ń gbé òun lé ọ̀rẹ́ tó dá sí lọ́dọ̀ ọ̀pọ̀ wọ́n ní akíkàwé ìtawọ́ ń gbé ẹ̀sán ẹ̀sẹ̀ tí ó gbà ẹ̀sẹ̀ tí ó jẹ́ ẹ̀sẹ̀ ńlá ni. nítorí náà ẹni tá a máa ń bá ṣe tó jẹ́ ní ẹlẹ́sẹ̀ ọmọ ó jẹ́ ní sẹ́yà wípé ìdí àtàkì mọ̀mọ́ àti sẹ́yà fi kọ́ ẹlẹ́sẹ̀ ìdí rẹ̀ lẹ́mọ̀ bá ìlú ẹni báyìí tá a wá ń bá ṣe àgbọ́dọ̀ bá ṣe pẹ̀lú dáadáa láti kúta pẹ̀lú àlàáfíà fún ìdílé ayé olùwàlúwà fún wa nígbà tó láyà lásàlẹ̀ olùwàlúwà yára ẹ̀yìn àjẹ̀dínà náà kò afẹ́ yóò gba bóòlù lò ẹ máa máyà ọ̀pọ̀ ẹ sì máa wà pẹ̀lú àwọn olóòlù. nítorí pé ọkàn tá a jẹ nǹkan tí máa ń lòkò yìí tó lè wípé tó bá ti dìgbà tó bá yóò mọ wọ ọ̀nà bí kò mọ fún ikú òní yẹn ti ọ̀pọ̀. àbẹ́ni tó bá báwọn ẹni rẹ lò wọ́n jẹ wípé wọ́n máa pè padà wọ́n ti di tẹ̀lé ti ọ̀pọ̀. wọ́n yìí tó ti káwọn ẹni tó kú náà ní pátó wọ́n jẹ wípé wọ́n máa tún máa kan síbi iṣẹ́ ọmọ ẹni wọ́n jẹ́ lẹ́yẹ rẹ̀ ní kíkẹ́ ìṣẹ́ ọmọ ó di pé ó àwọn ọ̀rẹ́ tó kú. ẹyọ ẹni wọ́n ti mú náà nípa ìyàwó lẹ́gbẹ̀rún ọ̀rẹ́ àwọn alábàárẹ̀ àtàwọn alábàárẹ̀ onípa ńlá ni wọ́n ní lórí ayé ẹni tó máa bá jẹun òṣùpá ńlá ni ó ní lórí ìlú ojúṣe rẹ̀ ló lẹ́yìn ọ̀pọ̀ wọ́n ní orípa ńlá lórí bẹ́ẹ̀ lè yóò ti mọ ìtẹ̀sí rẹ̀ dáadáa orípa wọn náà kò sì ṣe fọwọ́ rọ́dánù nípa kéèyàn sẹ́ni tí yóò bàjẹ́ tí ò ní ká ìsìnkú rárá orípa àwọn alábàṣẹ náà kò sí fọwọ́ rọ́dẹ́yìn o ànábì sallallahu alaihi wasallam wọ́n fi àpèjúwe ńlá wọ́n fi lélẹ̀ fún wa lórí eléyìí ànábì ni إنما مثل الجليد الصالح والجليد السوء كحامل المسك ونافخ الكير àpèjúwe ọ̀rẹ́ dáadáa alábàájòkò tó da àpèjúwe rẹ̀ àtàpèjúwe olùbájòkò àpèjúwe àpèjúwe àwọn méjèèjì dàbí ẹni tí ń gbé tùràrí eléyìí tó lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó lọ́ bá tùràrí àpèjúwe ẹni ní ọjọ́ pé ọmọ ń bá àpèjúwe alábàáṣepọ̀ tó dáa àpèjúwe rẹ̀ dàbí ẹni tí ń dẹ́kun rẹ̀ lọ́wọ́ àpèjúwe alábàáṣepọ̀ olùbájọ́pọ̀ tó dáa àpèjúwe rẹ̀ dàbí ẹni tí ń fi ẹ̀gbẹ́ alábẹ̀rẹ̀ ti fi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ lásán ti fi ẹ̀gbẹ́ alábìíní fàhálẹ̀ lè fi ìmà àyọ̀ ìyàgà wàjú ìmà àǹtàǹtà nínú tó يذكر إما أن يشفيك وإما أن تستعفي nínú kó ṣe pé ẹ̀kọ́ ní ìṣòro ọ̀rọ̀ rẹ̀ ọ̀fẹ́ àtúnṣe tó rà lọ́wọ́ rẹ̀. yóò máa fi ẹ̀rọ síbi dáadáa kó ló ga jù. yóò jẹ́ pé kò ní rí ọ lórí àìdá àyàfi kó ṣe pé ó jọ̀pọ̀. lórí wípé òníkẹ̀lé ti ọmọ ìjọba yóò fi jọ̀pọ̀. lórí wípé ìtẹ̀lé ti ọmọ ẹ̀ ti jẹ́ wípé ẹgbàá tó bá ní ọjọ́ ìṣe dáadáa yóò fi ọ lọ́wọ́ lórí rẹ̀ kò ní jẹ́ni tí yóò máa sọ̀rọ̀ bàjẹ́ jẹ́ ọdún lórí dáadáa tó ṣe ọ̀rẹ́ rẹ̀ ni. àdébí wọn ní àpèjúwe ẹni tó ṣe ń pé ọ̀rẹ́ burúkú ni àdébí láti ojú rẹ̀ dá sí ẹni tí ó ti ẹ̀mí aláṣẹ rẹ̀ tó ti ẹ̀mí. wọ́n ní ìgbà ẹni tó ṣe ẹni tó ṣe ẹni tó ṣe àpèjúwe ọ̀rẹ́ kúkú lára ti lẹ́nu yé fi ẹ̀wù àlẹ́bí ni ìmà àyè ṣeré pàtì àbẹ́ka pàtì máa àtìlẹ́jìlá ní àti kọ̀mìtà tí mo kó tẹ́lú pé yóò fi náà sí ọ̀tọ̀ rẹ àtọ́jú òsì ju mo tó kó lé yóò ju mo tó padà wáyé. àwọn àwọn àbúrò tó tẹ́lú pé òun máa ṣe tẹ́lẹ̀ nígbà tó wá ti pàdé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa ṣe òun yóò jẹ́ wípé dáadáa fẹ́ pọ̀ nímọ̀ ọ̀dẹ́mọ́ àpapọ̀ gbogbo bàbá yìí ṣe bá ti dáwọ́ báyìí ìyá burú tó lọ sí lọ. wọ́n ti máa ń tẹ́jú la ní ham ọbí ìta àti òṣìṣẹ́ ní ó fi owó dúdú lọlé. o lè má jẹ́ pé ó máa ṣe àwọn ìwà adájú sí i àmọ́ kó jẹ́ pé ìwé wa ló làwọn yóò lọ sọ nípa rẹ̀ àwọn yóò lọ sọ̀rọ̀ rẹ̀ láìda torí pé ṣẹ́fẹ́ fún àwọn lábá ti fún ọ pé ìwà tí ọ̀rẹ́ bá wù náà lọ́rẹ́ rẹ̀ ló ó ká mọ̀ wù yóò jẹ́ pé ìrú kúkú ló kó lára rẹ̀ náà lè tó mọ̀ òsì rẹ̀ yóò ní tí ò dá. tó kọ́ ẹ̀fẹ́ làwọn méjèèjì ìwà gbogbo yóò jẹ́ kó mọ̀ òsì rẹ̀ tí ò dá tó fi pé àwọn òròyìn ikú ni wọ́n máa ròyìn nípa wọn. a tí wọ́n máa ń bá àbíyàn lé òun náà yìí kẹ́yọ̀ rí pé àwọn ẹni dáadáa tó ń bá ti Malik ibn Dinar wọ́n ní ìnáta àǹtánkulà ní ìjàrọ́ta àti àbúrọ́ọ̀ni kọ́ìrọ̀ ní ìtàkùlà ní kọ́ní àmì ìtàkùlà ní kọ́kítọ̀ àti ìjà. Ó jẹ́ wípé ó máa kó àwọn òkúta pẹ̀lú àwọn ẹni dáadáa ó jẹ́ akọ́ tó jẹ́ gbogbo ẹ̀jẹ̀ àwọn ọ̀sán tó lórí ìlú pẹ̀lú àwọn ọ̀daràn àwọn aláṣẹ ló máa ń lọ. Ẹgbẹ́ àdàpọ̀ àwọn ìròyìn nínú àwọn ìròyìn eléyìí táàbí lára ẹ̀ láti rí gbígbé ẹgbẹ́ ẹni yìí ẹni tó yẹ ká máa bá ti rí ẹni tó ti gbé lábá bá ti rí òní tó bá wà láyé òní tó bá wà láti rí àmọ́ nínú àwọn ìròyìn yìí òun náà ni àti ìmáàlú wa ìtàkùn wa tí wọ́n ní ilé ẹ̀jẹ̀ lè ṣe pé ó bá ọ̀sọ̀ ó ti jẹ́ lè ṣe pé ní páyà àmọ́. lẹ́yìn tó ti gba ọ̀gọ́ yóò wá jẹ́ni tó ṣe pé yóò máa ṣe àwọn mẹ́tẹ́ fún mi sáà náà sáà kọ́ ara rẹ̀ òní pé ní ìyàwó àti tó náà lẹ́bi tó mọ̀ wá ní wẹ̀sẹ̀lẹ̀ ẹ máa bá níbi ìtẹ̀lé ti ọkọ̀ ìwé ní báyìí àwọn kan tó ṣe pé yóò jẹ́ pé dáadáa ní mọ̀kì ọlọ́jì rẹ̀ ìbáraẹni báyìí ṣe òní jẹ́ àbámọ̀ fún ọláyé àti láwùjọ yàrá lọ́wọ́ àti ìmọ̀ wípé nínú tí ń túmọ̀ sí fa jẹ́ lódodo òun náà ní kó tó pé àwọn nínú pípé ìtàwọn ènìyàn òun náà ní kó tó pé ìdí inú pé àwọn àjọgbọ́ àwọn ọ̀sán wọn dáa lọ́wọ́ ni láti máa múra wa lọ́rẹ̀ ni láti máa múra wa lódùbàdì àti níbi wípé àwọn ọ̀sán wọn àwọn tó ń fẹ́ àwọn òṣìṣẹ́ ló ti ọgbọ́ àwọn òṣìṣẹ́ ló ti ọgbọ́ ìṣẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹni tá a máa mú ní ẹni wa òun náà lẹni tí ń tẹ̀lé sí ọgbọ́ ẹni tí ń tẹ̀lé sí náà lẹni sọ̀rọ̀ mọ́ àárẹ̀ ọ̀tẹ́lẹ̀ olùwàrí sọ nípa ìgbọ̀n àná lásán ní wọ́n ti fi dá ìwọ̀nyí ẹ̀jìnì tó náà tún nínú bí ẹ̀jẹ̀ náà máa dá rẹ̀ sáyé náà ẹ̀fọ́ wọn kò náà fi nírò wípé ìyá ẹlẹ́sẹ̀ nírò ní ìrètí wọn. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين ẹ̀yọ̀gbọ̀n ìdáhùn ìdáhùn ìdáhùn àwọn tó ṣe ń pé wọ́n máa mú àwọn èdè wọ́n máa mú wọn lẹ́yìn wọn yàtọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí wọ́n làwọn tẹ̀lé gbogbo gbàdé bá rí àwọn alábàáṣe rẹ̀ ìgbà tí bá sínú rẹ̀ bá ń dùn àwọn tẹ̀lé lẹ́rìí pẹ̀lú rẹ̀ ìgbà tí rẹ̀ bá ń bàjẹ́ àwọn tẹ̀lé lẹ́rìí pẹ̀lú rẹ̀ olùwàdí ayàmùsàkúnà ìdàmùnà ìgbà ìdẹ̀mọ̀. Èèyàn gbọ́dọ̀ jẹ́ wípé àwọn olùgbàgbọ́ òdodo ẹni tó gbajú ọkọ̀ tí ó ti gbajú ànẹ́sọ̀lọ́mọ́ àárín ọ̀sẹ̀lẹ̀ títí ń tẹ̀lé ìgbàgbọ́wájú àlùkùránì àti súnà ànẹ́sọ̀lọ́mọ́ àárín ọ̀sẹ̀lẹ̀ irú àwọn ẹni yìí lẹ́yìn ní ẹ̀fún ní ọ̀tùbátò nítorí pé àwọn ẹni yìí àwọn ẹni òní jẹ́ kí àbójútó yẹn ó jẹ́ nǹkan tí wọ́n gbàgbé rẹ̀ àwọn yóò jẹ́ wípé wọ́n máa léyìn ẹ̀sìn náà dídì àti ti àwọn ẹ̀jẹ̀ tí ó mú yẹn ṣe tí ó mú yàtọ̀ sí ìyàdé òbẹ̀jẹ̀ mi torí pé tẹ́lẹ̀ bá bá wọn kẹfẹ́rí tó wọn ẹ̀ ní gàdí ní tó lọ́kọ̀ yẹn lọ sí ìdílé ẹ̀rù àyàfi dé kẹfẹ́rí olúwa ni wọ́n ti wù lọ́wọ́ tẹkùrú náà kàmá káfọ́rù ọ̀tàkùrú náà tàwa yóò mọ̀ wọ àwọn kẹfẹ́rí ìgbẹ́yìn náà ti kẹfẹ́rí tẹ́lẹ̀ bá àjọ di kankan náà ni ẹni tó mọ̀ bá ti gbọ́dọ̀ النبي صلى الله عليه وسلم من حديث أبو هريرة عن أبي الرجل على دين خليله فلينظر أحدكم من يخالف إيه يوم ولوري irú tí ọ̀rẹ́ rẹ̀ bá ń wù mí wà ní irú wà tọ́rẹ́ yẹn bá ń wù mí wà yẹn ló mọ̀ mí wà pẹ̀lú ẹ̀ńdọ̀ ahadùkù mẹ́yìn kọ́ọ̀lì nítorí náà kẹ́nìkan yín kó ya wo ta ló ń mú lọ́rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ànábì tó dé pé ó jẹ́ni tó jẹ́ pé kí máa ń sàmà dáadáa lọ́pọ̀lọpọ̀ fáwọn àlùmọ́ rẹ̀ kò sí nǹkan kan tó jẹ́ nǹkan dáadáa àyàfi kó jẹ́ pé àdàbí ti lọ sí rẹ̀ àdàbí nìkan ni à ń gbòòrò àhádùkọ máa ń yí wọ́ ọ̀lẹ̀ kẹ́nìkan yí yàwó lálẹ́ni tó ṣe pé òun mú lọ rẹ̀ ẹlòmíì jẹ́ẹ́jẹ́ rẹ̀ ní ṣíṣe súnà ọ̀rẹ́ burúkú yóò pè lọ sí nítorí ẹ̀sán jẹ bóyá pẹ̀lú owó àbí nǹkan nínú àwọn nǹkan títí ń tẹ̀lé àwọn tó ṣe ń pé wọ́n tẹ̀lé àwọn ìlànà àwọn tó ti ẹ bá rí gbóhùn náà kò mójú dájú mọ́ àwọn dáadáa àti jágbajàgba ní ọmọ tó káàkiri. kéèyàn wo ẹni téèyàn ọmọ bá tó ẹlòmíì jẹ́jẹ́ ní ti rí ilé ayé dáadáa ṣe kò jẹ́ni tí máa kò jẹ́ni àmọ́ tó ku kó ọ̀rẹ́ burúkú bẹ́ẹ̀ ọmọ títí wọ hijab ìlẹ̀dẹ̀ ní tí ò wọ hijab mọ́ tí ó máa sọ̀rọ̀ sakasaka títí táwọn obìnrin bá wà yóò jẹ́ wípé kò sí ìdìjú mọ́ fún un. àmọ́ tó bá jẹ́ wípé ó mara tó tó di wípé wọnú ní máa bọ́ ọ̀rẹ́ burúkú dé yìí ni kò bá jẹ́ wípé kò bá ti mọ̀wùlẹ̀ bá dé á ń bèlè tàdé wípé ó wà kó ìwà burúkú rẹ̀. àwọn àpèjúwe oríṣiríṣi

bàbá yìí ó ṣe dáadáa tó ga fánàbí sallallahu alaihi wasallam nígbà tí ikú wá dé bá bàbá yìí bó láti wá sọ pé ẹni tó dáa tó yìí kó wá jẹ pé ó kú lórí àìgbàgbọ́ ànábì wa wá bá ìyá àm qul la ilaha illallah kalimatan uhajju laka biha inda Allah ìrẹ́ ẹ̀gbọ́n bàbá mi ẹ sọ la ilaha illallah gbọ́dọ̀ tó ń gbé ń fi bá yín sàmújáde lọ́dọ̀ ọmọ ọdọ̀ gbọ́dọ̀ àlùfẹ́yà mi lọ́jọ́ náà lọ́hùn Abu Jahal àti Abdullah ibn Abi Umayya wọ́n wà pẹ̀lú bàbá yìí wọ́n wá ń sọ fún pé àdárúkọ bá mílẹ̀ ti Abdul Muttalib ó wà fi ojú ọ̀nà Abdul Muttalib lẹ̀ yìí náà ni ó fi jẹ́ wípé ìyàlẹ́nu gbọ́dọ̀ sèyàn nípa àwọn mùsùlùmí tó ṣe wípé àwọn ń sọ la ilaha illallah àmọ́ la ilaha illallah tó ń sọ yìí kò hàn nínú wa wọn nípa àwọn náà lẹ́bi ní babaláwo àwọn náà lẹ́bi bá nílé àtàwọn àfáà olóògùn burúkú àwọn mùsùlùmí tó ń sọ láyé lọ lọ ilẹ̀ màbá mẹ́. àwọn kẹfẹ́ ńlá ilé àná nípa ńlá ẹ̀sẹ̀ náà wọ́n kàkọ́ yé láyé lọ lọ ilẹ̀ mi lọ. wọ́n sọ pé àwọn kẹfẹ́ ní nígbà tó máa ń ṣe fọwọ́ àbọ̀. tẹ́lifí àtàwọn máa ń ka àwọn mọ̀tò pé làbẹ́ìkà lọ ń sọ pé wọ́n ọmọ sọ fún wọn pé ó tó yín àmọ́ nígbà wọ́n sọ pé àwọn jẹ́ pé Allah lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ kò sí nǹkan kan tó tọ́ tájọ́ sì fún lẹ́yìn Allah wọ́n ti sọ̀rọ̀ tàwíì àmọ́ wọ́n mọ̀ fáwọn yẹn ṣe èèyàn tàwíì wọ́n wá parí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ aláìgbàgbọ́ wọ́n sọ pé illa sharikan huwa láti tẹ̀mílíkù huwa màmẹ́lẹ̀ àyàfi ẹgbẹ̀rẹ̀ yọkan ní àwọn sọ pé kò sẹ́gbẹ̀rẹ̀ kankan tí wàá gbọ́ ni àyàfi ẹgbẹ̀rẹ̀ yọkan tó ní o wọ́n ló ní àti gbogbo tó ní olúwa ló rò lẹ́gbẹ̀rà ẹ̀yin wá sọ fún lẹ́gbẹ̀rà wọ́n ti dáadé sọ̀rọ̀ tàwí pé kò sí nǹkan kan tó tọ́ kájọ́ gbígbà àyàfi ọgbọ́ ànábì wọn lọ sọ fún wọn gbogbo yín bá wọn tó bá ṣe pé wọn máa ń da dúró bẹ́ẹ̀ wọn bá jẹ wípé wọn jẹ olùgbàgbọ́ àmọ́ nípa àwọn mọ̀ká àwọn àwọn òǹgbàgbọ́ pẹ̀lú títọ̀rọ̀ yìí àwọn kúrò nínú ẹ̀sìn kan bọ́ sínú ẹ̀sìn mi ni àwọn òsì fẹ́ débẹ̀ wọn ní sọ gbólóhùn yìí wọ́n bá gbọ́ yẹ gbólóhùn yìí wọ́n mọ̀ tó tí àbútọ́lì bá sọ̀rọ̀ yìí ó ti jáde kúrò nínú ìkékèké yìí ó ti wọnú Islam wọ́n wá ń sọ fún un pé àtàkùnkọ́gbà mílẹ̀tì abdulmufali tó wà bójú ọ̀nà abdulmufali lẹ̀ títí tó fi di wípé nǹkan tó sọ fẹ́yìn òun ni huwa ala mílẹ̀tì abdulmufali ó wà lórí ọ̀nà àbóhùn abdulmufali. ẹ̀wọ̀n rẹ̀ burúkú ti kó bá ọ̀rá yìí àwọn tó ṣe wípé wọ́n kó bá wọn wọn àti kí wọ́n sọ ọ̀rọ̀ tí ń sọ nídìí mùsùlùmí tí wọ́n fi di wípé àwọn náà wọ́n sọ oríire ẹjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmọ́ kò ní kó wọn. ẹ wo fìràhánù náà bí bàbá àbúkọ́lì ṣe tó ti padà fún tó yìí ti kébé rí mi ilé ìjẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dọ̀ ọ̀tàlá sọ́nà ìṣòro mọ́ àlẹ́ òṣèlú tí ọmọ ti sọ fún ẹnìmọ̀ pé iná kàlà ìmọ̀ àṣàkà sí ìmọ̀ àṣàkà aláàkín náà mọ́ àyà sí ìmọ̀ yẹ̀ṣà wọn nàbí sọ̀rọ̀ mọ́ àìsílẹ̀ ó lè fọ̀nà mẹ́ni tó bá o àmọ́ ọ̀gbọ́n kánú wà dáadáa ní wọ́n fọ̀nà mẹ́ni tó bá wù ká máa fẹ́ ọlọ́ kó má jẹ́ kọ́kẹ́ wa gbórí kúrò níbi ẹ̀sìn rẹ̀ nítorí pé ọlọ́ subhanahu wa ta'ala ọwọ́ rẹ̀ ní gbogbo ọkàn àwọn ẹ̀dá wà níbi yìí gẹ́gẹ́ bó ti fẹ́. ànábì sọ fún àwọn sọ̀rọ̀ àforíjì fún bàbá yìí الله سبحانه ما كان للنبي والمؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا في قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وقال النبي حتى هو يقول kí wọ́n tọrọ àforíjì fún àwọn kèbèrè wọn ò báyẹ̀ fáwọn ọ̀tẹ̀bọ wọn ò báyẹ̀ jẹ́ aláṣùmọ̀ wọn lẹ́yìn ìgbà tó bá ti fi hàn sí wọn ni pé ọmọ ẹ̀dá ni wọn. Ibadallah ẹ̀wọ̀n fìràwùn náà bóun náà ti jẹ́ pé ó jẹ́ alágbẹ̀rúgbẹ̀ nínú jẹ́pọ̀ ọ̀rá ànábì Musa ti fìràwùn pé ànábì Musa ànábì Musa pé fìràwùn ó fi àwọn àmì hàn sí kó ìdáhùn òkàlẹ̀ ìmọ̀dodo ó mọ òdodo àmọ́ nítorí àwọn tó kó lẹ́pẹ̀ yóò tún bí wọn pé jílẹ̀ jílẹ̀ yìí rí fẹ́lẹ̀ àwọn aláti àwọn olùbánidébò olùbánidájú burúkú àwọn náà tó wọn tó sọ pé à wọ́n ní imú náà tó wá sọ pé olúwa mi wá ìfọ́ yàtọ̀ lẹ́yìn ibi tí wọ́n fi bá adé fi ìpanu jẹ̀máà gbogbo gbà ẹ má jẹ́ àmọ́ ìṣọ́ àtúnpéye ká máa máa dúró àwọn àtàlàbàdé ẹ wà àpèjúwe ọ̀rẹ́ rere ọ̀rẹ́ ànábì sallallahu alaihi wa sallam ẹni tó ti ń pé bí lọ́rẹ̀ rẹ̀ kó tó ti ń pé lánàbì kò sì yé máa bẹ lọ́rẹ̀ rẹ̀ títí lẹ́yìn tí ó di ànábì Abubakar as-Siddiq radiyallahu anhu wọ́n bá Abubakar nírò nípa wípé ànábì sallallahu alaihi wa sallam wọ́n tó bá wọn lọ ní òru kan láti Mẹ́kà lọ́sí bẹ́ẹ̀ lọ́sí láti bẹ́ẹ̀ lọ́sí lọ́sí sẹ́mà títí sẹ́mà tètè àwọn tó kọjá sẹ́mà tètè ọlọ́wà fún wa ní kọlà àdébí fún àwọn ará mọ́sá nílò nípa ìròyìn yìí gbogbo wọn sọ pé irọ́ ni Abubakar nìkan ló sọ pé tó bá jẹ́ báyọ̀ bí sọ bẹ́ẹ̀ adégbòdò ló sọ àwọn ọ̀rẹ́ rere nù Abubakar ò sọ pé ẹjẹ ń tọ́dọ̀ rẹ̀ kí n bí lẹ́rìn ló sọ bẹ́ẹ̀ àbí òsọ bẹ́ẹ̀ bó ṣe sọ fún báyìí ó sọ pé tó bá jẹ́ kó sọ bẹ́ẹ̀ ló sọ adégbòdò ló nítorí pé wọn àjọ wọn àjọ parọ́ ṣe kẹ́kẹ́ rí irọ́ wọn àjọ wọn àjọ panupọ̀ parọ́ rí wọn ọjọ́ panupọ̀ jàǹbá yẹn rí wọn ọjọ́ panupọ̀ ìbàjẹ́ kan rí bóòlù òjò wa jẹ́ pé yóò gba àtẹ̀lẹ́ bóòlù òjò wa jẹ́ pé yóò gba nǹkan tí wọ́n bá sọ fáwọn ìṣòro máa jẹ́ nílẹ̀ gbà wá eléyìí àbúrò àìsí ní kòtìrì tí wọ́n bá wá ilé tó wà ní sọ̀hìn olùkọ́rí ànábì ni ìnàmì àmàlì náà ti àlẹ́ yá ti sọ̀hìn bá ti ní ìwà àbá bákìrì. ولو كنت متخذا ولو كنت متخذا قليلا ولو كنت متخذا قليلا غير ربي لاتخذت أبا بكر قليلا أنا بني dájúdájú nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n lawọ́ síbi tí nínú owó wọn àti nínú ìbáṣepọ̀ wọn tí wọ́n jẹ́ ní tó jẹ́ pé wọ́n sa ipá tó ga òun ni ní Abubakar tó bá ṣe wípé mi fẹ́ mú ẹnìkan lẹ́ni tí ó jọ rẹ̀ ayò ẹni tí mi fẹ́ ní gbogbo tó yàtọ̀ sí olúwa mi ìbámu Abubakar ní ọ̀rẹ́ ayò àmọ́ ẹ̀lẹ́mi sọ̀rọ̀ bá ọ̀rẹ́ sẹ́lá àmọ́ ti dé ní ọ̀rẹ́ ayò rẹ̀ òun náà sì ti àmọ́ ní ọ̀rẹ́ ayò rẹ̀ tó dé wípé tó bá pẹ́ yàn lọ́rẹ́ ayò ẹni tí yàn ti nífẹ̀ẹ́ ní gbogbo débi gbogbo sáyà àti nífẹ̀ẹ́ ní kankan bẹ́ẹ̀ nù nínú nínú ara yìí àlẹ́bí tó bá fẹ́ báyìí bá wà àwọn ò bá mú Abubakar ẹni tí ànábì sọ̀rọ̀ wá ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ di gbogbo àníbi wàá pàṣẹ pé tẹ́ bá ti gbogbo lẹ̀kún mọ́tíláṣí ẹ̀fìlẹ̀kún àbúbákà mi kalẹ̀. ayọ̀ hàn ló ti mú náà ìgbà ìdàgbọ́. a rí i pé àwọn ọmọ wa àwọn tó ṣe ń pé Allah subhanahu wa ta'ala wọ́n fi wọ́n sábẹ́ àmójútó wa tí Allah kí yóò ti di wálé rẹ̀ nípa àwọn ọjọ́ ògbóǹdà ìpéyàmà a gbọ́dọ̀ mọ àti máa mójú báwọn ọmọ yìí láti máa mọ ẹgbẹ́ wọn rìn sí káwọn àwọn ta ni wọ́n bá ṣe ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ èyí ó jẹ́ni tó tó gbé kéèyàn tó mọ̀ ọmọ ti ẹ̀yà gbé yà. àwọn olùmọ̀sán lọ́pọ̀lọpọ̀ nípa wípé èyàn fẹ́ràn máa mójú tó àwọn ọmọ yìí kéèyàn sì máa mọ àwọn ta ni wọ́n bá ṣe. Abu Hamid al-Ghazali rahmatullahi alayhi wọ́n ní aslu ta'dib as-sibyan al-hifz ìpìlẹ̀ mímọ akọ́mọ lẹ́kọ̀ọ́ òun náà yóò kẹ́hìn sọ níbi àti máa bá àwọn ọ̀rẹ́ burúkú rè ìpìlẹ̀ mímọ akọ́mọ lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ mójú tó ẹ̀ kí wọ́n kọ́kọ́ mójú tó nípa pé ọmọ yìí mo fẹ́ kó da ọmọ yìí mi ìfẹ́ kó yọ ọmọ burúkú òun náà ní kí èèyàn sọ kó níbi gbogbo ọ̀rẹ́ burúkú onípọ̀lẹ̀ burúkú èèyàn sọ fún pé kó ti báyìí àwọn tí wọ́n ní kì láyà tó lè fẹ́ máa sọ fún pé kò sí tí bàbá yóò ti darí wọ́n máa kọ́ ní kọ̀ọ̀kọ̀. wọ́n ní àkọ́kọ́ nǹkan nínú pé èèyàn fẹ́ máa dáa èèyàn fẹ́ máa yára fún yà wọ́n náà ní ẹ̀kọ́ kọ́ fún ọ ní gbogbo rẹ̀ kú. èyí tẹ ẹ plé ẹ mísíkì fọmọlé ẹ plé rẹ́kọ́ọ̀dù fún ọmọ wa dé yóò máa kọrin sí létí. èyí ti bọ́ lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ burúkú yìí wọ́n ti kọ́ ń kọ́ ń kọ́ ọmọ mi gbà bá fẹ́ sùn yóò sọ pé ààrẹ káwọn káwọn máa sọ àwọn ọ̀rọ̀ àwọn tèbè kó tó di báwọn sùn ọmọ tí wọ́n gbé sínú Islam kí wọ́n rán lọ lé géwù tí wọ́n fẹ́ kó dáadáa ló wà wọ́n mọ̀ pé ìkọ̀ ni wọ́n lọ ń nígbà tó ti jẹ ogún ọ̀pọ̀lọpọ̀ ìṣe ni wọ́n mọ̀ mójútó iṣẹ́ iná wọ́n ti ti jáde láàárọ̀ iṣẹ́ iná wọ́n dé ọmọ tá a fún yóò lẹ́bi tọ́ ànábì ní ológun lọ́rin ọkùnrin ológun lọ́rin tó lọ́nà àrùn àyíjáde gbogbo yín pátápátá ni olùdájẹ́ o a sì di èrè jọ gbọdọ̀ kẹ́yàmà nípa nǹkan tá a fún dájẹ́. إبراهيم الحربي رحمة الله عليه ونجنبوا أولادكم قرناء السوء قبل أن قبل أن تصبغوهم في البلاء كما يصبغ kama yusuf ọ̀sán wọ́n ní ẹ̀sán àwọn ọmọ yín ẹ̀sán àwọn ọmọ yín kúrò níbi àwọn alábàání burúkú kó tó di pé ẹ mú jẹni tí wọ́n pa lọ́jà pẹ̀lú àwọn ọ̀wà burúkú pẹ̀lú àwọn mùsùlùmí oríṣiríṣi àwọn awọn oríṣiríṣi ó ti pọ́n ara ọmọ ọmọ tí òun ti tẹ́lẹ̀ ọ̀rẹ́ burúkú ti tọ́jà ẹni tí mo ọmọ tí òun ti tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ burúkú ti fi lé náà ọmọ tó ṣe wípé ọ̀rọ̀ dáadáa ni wọ́n sọ lẹ́nu ó dé wípé gbogbo ọ̀rọ̀ gbogbo ẹnu rẹ̀ lẹ́dìbà wọ́n yẹ sọ àwọn ọmọ yìí kó tó di wípé wọ́n pa wọ́n lọ́dà àwọn ọ̀wà burúkú gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pa aṣọ lọ́dà aṣọ tí wọ́n ti ti jà lọ́dún wọ́n ti jà ní ọ̀dà àmọ́ wípé lóṣòro kó tó di wípé wọ́n mú kúrò kó tó di wípé wọ́n sọ wọn di dàkúdàkú ẹ̀yà àjẹká mú bíbá àwọn ọmọ wa kó tó di wípé àwọn abánibọ̀ ọmọdé ń bá wa bà wọn jẹ́ ìmáàmù tìrìmìlì wọn gba ìgbà wá wá lọ́tọ̀dọ̀ àbúta rí nínú ìkókiri wọn lẹ́nu bí sọ̀rọ̀ ẹ̀sẹ̀lẹ̀ sọ pé láti fọ́ ìsú ìlànà ìlà àbí tó wà lọ́tọ̀ ìrìn gba àwọn múmìnì ní iṣẹ́ àwọn múmìnì ní ẹmọ bá dé o àbí ní láti fọ́ ìsú ìlànà ìlà wọ́n bẹ́ẹ̀ ní kankan ṣe wọ́n bẹ́ẹ̀ ní kankan rìn wọ́n ti bẹ́ẹ̀ kankan ní ààyò rẹ ẹ̀yà fi múmìnì o wàlà yàkùnì ọ̀hà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kankan jẹ nínú oúnjẹ rẹ الوان صفى النبي صلى الله عليه وسلم الوان ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه فكان أمره فرطا والنبي صلى الله عليه وسلم قد ما تلي أن يتدعي به àti mú ọkàn àti pa ọkàn rẹ̀ kúrò níbi ìrántí wa ìfẹ́ inú rẹ̀ ní tẹ̀lé yóò rí àwọn àmì ọlọ́ọ̀ yóò máa kú ní kúrò bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀lé wẹ́ni báyìí ẹni tó ṣe pé ayé nìkan ló máa gbogbo dáadáa ní ayé ló mọ̀ ọmọ dáadáa kankan nípa ẹjọ́ gbọdọ̀ ṣẹ̀yàmà wọ́n ti dèrò ẹni bẹ́ẹ̀ ní alábàání rẹ̀ o torí pé yóò kó bọ́ láyé yóò kó bọ́ láyé ṣẹ̀yàmà àwọn tó tó gbọ́dọ̀ bá bá dé làwọn ẹni tó yẹ pé ọdún wọn bá nàbí tó wọ́n fi náà ṣẹ̀kà máa ń tẹ̀sí rẹ̀ ẹ̀rọ ìrọ̀ bá mi ìrọ̀ náà ti ọ̀là àti ìyè ìlú náà jà ilé àtẹ́sí tó lọ́ ẹ̀sẹ̀ náà máa ń ṣe sùúrù wọn pẹ́ kí ilẹ̀ ní sùúrù pẹ̀lú àwọn tó ti pé wọ́n máa ń pe olúwa wọn láàárọ̀ kùtù àti nírọ̀wọ̀ lẹ́ni tí ń wá ojú àmọ́ bí wọ́n bá rán ọmọ ẹni báyìí sí ní òní gbígbé hàn kábàámọ̀ láyé àti ní ìjọba ìlànà ẹni tó bá ń fẹ́ láti mọ́ kábàámọ̀ láyé àti ní ìjọba ìlànà ó gbọ́dọ̀ jẹ́ wípé àwọn ẹni dáadáa ní wọn bá ti láyé o. torí pé àwọn ẹni dáadáa tá a bá bá ti láyé ìgbádìí pọ̀ wọn yóò kú ìjọba ìlànà gbogbo bá ti pọ̀ tó bá ti yàtọ̀ sí bá ti pọ̀ nídìí iṣẹ́ ọlọ́ àti nídìí iṣẹ́ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsẹ́lẹ̀ gbogbo ẹ̀ yóò di ìbálẹ́jọ́ aburú lọ́jọ́ gbogbo àlùkìyàmọ̀ tí wọ́n ká máa lù rẹ̀ olùwà ni aláfẹ́lá òyàwó ìrìn báàbò ìbáàbò àdóhùn ilẹ̀ lùtàbí olùwà ló sọ fún àlínú àyà mi olùwà yàwó ya àǹkó wàlì máa láyà lẹ́yìn يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا بل ó tẹ̀lé ẹni tí ò dáa yóò ti máa jẹ ká àbámọ̀ ní ọ̀gbìn ìyàgbé yàmà olúwa ní gbogbo wọn wọ́n di ọ̀tá àyàfọ̀ àwọn olùgbàgbọ́ mi ẹni tó wá ṣe wípé òun tẹ̀lé ọ̀daràn tó kàn kọ́ púpọ̀ tó mú kú ikú oníbi ẹ̀mí ọ̀pọ̀ yóò wá máa jẹ ká àbámọ̀ ní ọ̀gbìn ìyàgbé yàmà ṣe ìrẹ wọ́n wá máa sọ fún ọgbọ́n pé ìwọ ọ̀gbọ́ lágbájá ló tù wá lọ́nà lágbájá àti lágbájá ló tù wá lọ́nà olúwa ṣe ìyá àdìgbélé fún ọ olúwa máa sọ pé ìbò yìí ń bẹ̀rẹ̀ fún aláṣìláta rẹ̀ kálukú yìí lóò ṣe àdìgbélé yà torí pé ńgbà tí wọ́n ń pè ọ́ ó lágbára láti má tẹ̀lé wọn tí wọ́n ti fọ́kàn tiẹ̀ náà ọ̀kẹ́ tó dání wọn náà fi tẹ̀lé wọn. tètè jáwọ́ kúrò ní jáwọ́ kúrò ní ọ̀dọ̀ rẹ burúkú kí ń pọ̀ látàyé méjì gbogbo ìjọ ìgbòkè àgbéyàmọ̀ tó máa ná ọ̀rọ̀ tí wọ́n ń sọ lásán ní pé kò ní wá sí ayé la wà yìí a sì láǹfààní wípé Allah subhanahu wa ta'ala ó fún wa ní ẹ̀mí dìde àwọn ọ̀rẹ́ burúkú bá jáwọ́ kúrò lọ́dọ̀ wọn o kálukú náà mọ̀ ọ̀rẹ́ burúkú nínú àwọn tí bá ti kálukú náà sì mọ àwọn dáadáa wọn àwọn ẹni dáadáa wọn kálọ̀ mọ́ túbọ̀ mọ́ ti dáadáa sí wọn kájẹ́ kó dáadáa làjọ́ náà wá lọ́wọ́ lé lórí ó sì jẹ́ wípé à ń jìnà sí ìtàkùn nínú àwọn dáadáa téèyàn ó rí lára yàn téèyàn fi rí pé wọ́n ẹni yìí ẹni bẹ́ẹ̀ ká máa bá dé òun náà ni tó jẹ́ ni tó máa ń sòdodo nínú iṣẹ́ rẹ̀ àti nínú gbogbo ìdí rẹ̀. oníjẹ́ni tó jẹ́ pé ó sọ̀rọ̀ yóò parọ́ oníjẹ́ni tó sọ pé nǹkan báyìí la fẹ́ lò kò sì lò tó bẹ́ẹ̀ ó ti parọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. olúwa ni yá ayé ẹlẹ́mìnà ámàlùkàkùn mọ́ ẹ máa báyà Allah kẹ́tùmọ̀ àbọ̀lá kẹ́tùmọ̀ àbọ̀lá wọn lónìí. Mọ́mú Bukhari àti Muslim nínú àdìdì Abdullahi bin Mas'ud wọ́n fi ọgbọ́n wọn àdùn. Wọ́n lẹ́nu ti sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sílẹ̀ sọ pé alaykum bis-sidq fa inna as-sidq yahdi ila al-bir. Òdodo sọ wọn yóò nítorí pé òdodo ti sọ. Ìmọ̀ ìgbé yàn lọ síbi dáadáa ti dé ìwọ̀n iná zero yahdi ila al-jannah àti pé dáadáa ti dé kọ́ ìmọ̀ ìgbé yàn ìmọ̀ kọ́nà àti àlùjẹ́nà mọ́yà tí wọ́n gbé yẹn lọ sí àlùjẹ́nà. wà iná rọ́jìlá làyàbùdùkù hátà ẹ̀kúnà fèjì ìkọ̀yì. èyí ó máa ń sọdọ́dọ́ tí tó jẹ́ pé yóò jẹ́ olódodo ó kọ́ fún lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n lágbájá yìí kó olódodo. wà iná gẹ́gẹ́ bá yáhìn ní ilẹ̀ ìkùdù wọ́n mọ̀ títí lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n ọ̀gbọ́n abẹ́rẹ́ kó ti da tó ó jẹ́ pé ìròyìn rẹ ni wọ́n fi eh, orí rẹ ni wọ́n fi kọ́ ìròyìn rẹ wọ́n fi ròyìn rẹ látòkè gbogbo sọ́mà olúwa ni ànábì ni wọ́n kọ lọ́dọ̀ ọ̀wọ́ ìgbé lágbájá ń kọ́ olódodo bẹ́ẹ̀ náà ni wà ìdá gẹ́gẹ́ bá yáàdì ilẹ̀ ìdòdò bẹ́ẹ̀ náà ni pé ìwọ́n pípa ìmọ̀ ń sún ni lọ sí ni jíjẹ́ ìmọ̀ ń sún ni lọ sí ni ìwọ̀ ọ̀daràn ni wà ìdá gẹ́gẹ́ bá yáàdì ilẹ̀ náà àti ìwọ̀ ọ̀daràn kọ́. مما سئل به وإن الرجل لا يكذب حتى يكذب حتى يكذب حتى يكذب عند الله كذابا في صوت فوق الله lágbàjá ń sọ ìwọ ni. àwọn ẹni tí wọ́n ti kọ dáadáa fún látọ̀dọ̀ ọlọ pé olóògbé ni wọ́n àwọn ìka máa bá ṣe. عمر بن الخطاب رضي الله عنه وعن عليك بإخوان السلف فعيش في أسلافهم فإنهم زين في الرخاء وعدة في البلاء عمر بن الخطاب رضي الله عنه ولي àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ olódodo àwọn ni kò máa bá dé o àwọn ni kò dìmú kó bí pé òmójútó bí bá wọn dé wọ́n jẹ́ káà ní dàrú pẹ̀lú àwárá ilé ayé àwọn ni kò tó gbó mọ̀mójútó bí bá wọn dé. fa iná ń bẹ́ẹ̀ ní òfin ọkọ̀ torí wípé ọ̀sán ni wọ́n jẹ́ nígbà tí yẹn bá wà ní inú fàyàbalẹ̀ lórí wọ́n jẹ́ fún ọ wọ́n máa kọ́ ọ lọ́wọ́ nígbà tí wọ́n wà ní ìfàyàbalẹ̀ àwọn tẹ́tù fi gbàlà ìpèsè rere ti ni wọ́n nígbà tí yẹn bá wà nínú àdáwò nítorí pé wọ́n pẹ̀lú rẹ̀ nígbà àdáwò wọn sì ní bí ọlọ́ sí kankan tí ó gbé ọjà lè kúrò ní Islam ẹlòmíì ọ̀rẹ́ burúkú ló sọ ní kẹfẹ́rí o bàtàrà rẹ̀ yá gbogbo ọ̀rẹ́ tó ní tó lè pè àwọn kẹfẹ́rí náà gbàtọ́ wá pé wọn dáadáa wọn ní tó lè fi tó lè fi wá ìwòsàn fún ju ìdí nǹkan tó ń ṣe lọ wọn gbé lọ sọ́dọ̀ àwọn ilé ìjọsìn wọn bí tó fi títí ilé àwọn kẹfìrí kò gbé sọláàtì fún àwọn ọ̀sìn tó fi títí a rí gbé ìrẹ̀lẹ̀ ìgbẹ́sẹ̀ tó burú wọn ni ọ̀rẹ́ rẹ yóò jẹ́ ìpèsè ìpèsè dáadáa fún ọ tí ó tí ń retí rẹ ẹgbẹ́ ó ti kó ti pèsè rẹ lẹ́dẹ̀ ó ti fi pamí lẹ́dọ̀ pé ìjọba ti ń pé ọ̀pọ̀ wa wọ inú àdánwò orí pé ó yìnbọn pẹ̀lú rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn làwọn tí wọ́n máa dúró ní ẹ̀ nígbà tí ẹ bá wà nítorí àmọ́ ẹni tó ṣe ń pé gbàtú ní gbogbo ẹ bá ń ṣe pẹ́ẹ́dẹ́ ń pẹ́ ó rí pẹ̀lú rẹ̀ gbàtí tó ló wá dé yóò wá sá àwọn ọ̀rẹ́ burúkú lò wọn àmọ́ kankan ju ilé ayé lọ àmọ́ ẹ̀ tó ṣe ń pé orí nígbà ìṣòro àti nígbà tí inú rẹ̀ dùn àwọn eléyìí làwọn ọ̀rẹ́ rẹ̀ o nínú ẹ̀ náà ni pé ẹni dáàmà bá ṣe gbọ́dọ̀ jẹ́ tó ṣe ń pé àwọn àwárí lóríṣiríṣi ó pọ́n ara rẹ̀ àwọn àwọn ọ̀wá rí lóde pé kálukú náà ló máa ń síjà ìwà rí nǹkan tí ó sì jẹ́ ìwà burúkú náà kálukú náà máa wọ́n bá dẹ̀ fi sọ fún wa pé gbogbo tí bá ti ṣe yílà yìí lọ́nu ọbẹ̀ rẹ wọ́n lè sọ pé kí o darí. àbíwẹ́ ni báyìí tó ṣe pé àwọn ọ̀wá rí oríṣiríṣi fẹ́ lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé yóò máa wùyàn kéèyàn ṣe máa farawé ẹni tó ṣe farawé tó ṣe pé àwọn ọ̀wá rí ọ̀tẹ̀jẹ̀bẹ̀rù ìlànàgbọ́nù nìlànà ìlànàtẹ̀jẹ̀bùhà bìbìjà ìfàlà ẹ máa farawé wọn. o lè má dàbí ẹni tó ń farawé nínú dáadáa àmọ́ mi máa farawé ó túmọ̀ sí pé wọn náà òbí òbí mójú pọ̀nà òrìrì torí pé tó bá rí ọgbọ́n fẹ́ gbórí ló fi ọ̀padà. nínú ẹgbàá wa tí mọ́mú sí mi ni wọ́n gbé jáde látọ̀rọ̀ àbújá dáa. عن النبي صلى الله عليه وسلم فقيه ما شيء ادخل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن وإن الله وإن الله لا يضبط الفاحش البذيء النبي صلى الله عليه وسلم هو نبي في ذكره يوري من جو في القيامة كجدي يواري في ذكره يوري وتوام وتوام من جو في القيامة كجدي يواري títí ọgbọ́n sùhánù wọ̀tàálà ni wọ́n kórìíra ẹni tó bá ti pé ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ jáde lẹ́nu ọgbọ́n sùhánù wọ̀tàálà ló kórìíra wọn. bẹ́ẹ̀ni tó ṣe ń pé àwọn ẹni dáadáa ló máa bá ti àwọn ẹni tó ṣe ń pé tí wọ́n bá ti ní nǹkan tí wọ́n sọ ó máa ní nínú orípa wọn pé wọ́n rántí ọgbọ́n ó máa ní pé wọ́n máa mì tó ń ṣe àdúrà subhanallah alhamdulillah wàlá ó rí i pé wọn náà ní mọ́gbà tó bẹ̀rẹ̀ sí máa lẹ́bi ọ̀nà àmẹ́ tó ṣe wípé gbàjọba ti dilẹ̀ báyìí òfófó àtòkòtò náà lẹ́mọ́jọ́ ṣe ó jẹ́ wípé tí wọ́n gbọ́ ọ̀bá nífẹ̀ẹ́ òfófó tẹ́lẹ̀ kò nífẹ̀ẹ́ máa rojọ́ ọmọ làkejì lẹ́yìn láìda àwọn ọ̀bùrúkọ níbi ó ti gbé wọn náà nífẹ̀ẹ́ بارك أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن والاه وبعد عباد الله أجلج nínú gbé ẹ̀ma bá àwọn ẹni rete àwọn dáadáa oríṣiríṣi mẹ́ńbẹ́ fún yẹn láyé àti lọ́la fún ìdàgbéyàwó nínú èdè ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n sọ fún wa nínú hadith. ìpín Allah subhanahu wa ta'ala yóò fi àwọn èèyàn méje kan lábẹ́ ìbòjì rẹ̀ lọ́jọ́ tí òsì kojú kan àyàfi kò fi ọ̀pọ̀ ìdààmú bá oníkálukú tí wọ́n máa wá dúró wọn sàtì kò sí pé ẹnìkan lè sáré àyàfẹ́ ní tí Allah subhanahu wa bá fi bòjì gbòǹgbọ́n náà níjọ́ tí gbogbo nǹkan ti di ìpẹ́ Allah subhanahu wa ta'ala àwọn èèyàn méje ni wọ́n fi lábẹ́ ìbòjì yìí وفي ذلك لذات آيات الله منه الذي ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا أو مثلك كل كون فيرا ونوريد الله أو مثل كل كون فيرا ونوريد الله نجي نكون فيرا ونوريد dada títẹ níbi tó ń tẹ̀lé ti ọlọ́ ní ẹ fi ní wọn papọ̀ níbi wípé ìkànnì wọn sọ pé wọn ní tẹ̀lé ti ọlọ́ ẹ fi ní wọn bára wọn dà àwọn ẹni wọn wà lábẹ́ bòójì ọlọ́ lọ́jọ́ tó ìdúró sí gan-an ìbòjì ọlọ́ nínú rẹ̀ náà ni pé Allah subhanahu wa ta'ala yóò nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yóò nífẹ̀ẹ́ yẹn pẹ̀lú wípé èèyàn èèyàn èèyàn mú ẹnìkan lọ́rẹ̀ nítorí tiẹ̀ pẹ̀lú rẹ̀ náà sì ni èèyàn máa rí adùnbàgbò dúdú ẹgbẹ́ bá nàbí sọ fún wa nínú hadith Anas bin Malik ni sàlátùn man kunna fihi wajada halawata al-iman àwọn ìwárí kan àwọn pọ́lítì mẹ́ta kan wà tó ṣe pé ẹni tẹ bá bá níbẹ̀ ẹni tí ó bá ní àwọn ìwárí yóò yá àdùnkàgbò dòdò ayẹ fún ọgbọ́n wọ̀rọ̀ sùlùmù ayẹ fún ọgbọ́n wọ̀rọ̀ sùlùmù àbá ilé yìí ti máa ti wà wúlò ó ṣe pé èèyàn nífẹ̀ẹ́ ọgbọ́n àti ìrántẹ̀ rẹ̀ kọjá nǹkan tó yàtọ̀ sáwọn méjèèjì ó jẹ́ pé ọgbọ́n àti ìrántẹ̀ rẹ̀ nìyẹn nífẹ̀ẹ́ rẹ̀ wàá yóò ṣe kí a má nífẹ̀ẹ́ rẹ̀ torí ìfẹ̀sà àyàfi nítorí ọ̀pọ̀ kó tó gbé lágbájá o èèyàn tá nífẹ̀ẹ́ rẹ̀ náà ni wọ́n á sọ pé tíwé bẹ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé wọ́n ti sọ láti ní tíwé bẹ nífẹ̀ẹ́ lágbájá torí pé kò sí nǹkan tí ànábì bá ti pa wá láti àyàfikẹ́ bá mẹ́ kò sí nǹkan tí àwọn ọ̀fi pa wá láti àyàfikẹ́ bá mẹ́ ànábì ní ìrẹ́ni báyìí yóò rí an ya'uda fil kufri kama yakrahu an yughlaq fil nar àti pé kéèyàn kórìíra wípé lẹ́yìn náà ti mùsùlùmí kéèyàn wá di kèfè gẹ́gẹ́ bí èèyàn ṣe gẹ́gẹ́ bí èèyàn ṣe kórìíra ó ti wípé wọ́n sọ sí lẹ́yìn tí wọ́n ti wọ́n ti fi sáà jẹ́ náà kéèyàn kórìíra ìfi kèfè rí bẹ́ẹ̀ kó tó bá àwọn kèfè rí bẹ́ẹ̀ kó tó wípé àwọn kèfè rí èèyàn ní dáadáa fẹ́nu wọn kó Islam ló jẹ́ pé nǹkan tó ga nínú àwọn nǹkan tí ìmọ̀ fi hàn pé irú ẹni yìí yóò rí àtìgbàgbọ́ òdodo. ẹ bá rẹ lọ ó wáyé kí èèyàn jẹ́ wípé èèyàn máa tọrọ lọ́dọ̀ ọ̀gbọ́n wípé olúwa ìní papọ̀ máwọn ẹni rẹ láyé ìní papọ̀ máwọn ẹni rẹ lọ́jọ́ gbìyànjú àgbéyàmù torí pé kò sẹ́ni tó ní kápá láti délé àyàfi ọgbọ́n àti ọ̀jẹ̀. olúwa bá tó yẹ papọ̀ máwọn ẹni kú òbí yẹn ti fẹ́ kọ́ lọ́wọ́ rẹ o àti kí ọmọ ọ̀yọ́ yẹn lọ́wọ́ wọn olúwa bá ti pèèyàn papọ̀ máwọn ẹni dáadáa kò sẹ́ni tó sọ pé bóòlù yẹn ò dé ní báwọn ti mọ́ báyìí ni àwọn ẹni rẹ láti ọjọ́ pípẹ́ wọ́n máa fi àwọn ọmọ kárí wọn dáadáa fún fún àwọn papọ̀ máwọn ẹni rẹ ìkan nínú àwọn tàbírin alùpàmà wọ́n sọ pé nígbà tí àwọn lọ sí sàmù àwọn àti sọ láti rákà méjì àwọn sọ pé Allahumma yassir li jalisan salihan wà lọ nínú ọ̀rùn fún láti pàdé olùbánisẹ́sùn kan tó lè wípé yóò jẹ ní dáadáa ẹni tó mọ̀ bá mi yóò jẹ ní dáadáa tọwọ́sọ́kọ̀ lọ́hùn ní abidjabda subhanahu wa ta'ala ó wá tó ó dé náà fún láti pàdé abidjabda àwọn sọ ìkan nínú àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi láti ẹ̀yìn papọ̀ náà ẹwàdú ẹ̀tọ́ yóò rí kan lọ́dọ̀ àbùkù ọ̀dà bẹ́ẹ̀ náà ni ìkan nínú àwọn tàbírin kọ́ìtàmá ẹ̀mí àbí sọ́bùrọ̀ wọ́n ní àwọn wájú àgbàdìnà àwọn àbí Allah subhanahu wa ta'ala ayé yẹ sí ìrọ̀lẹ́ ìjẹ̀lẹ́ ìtàn sọ̀lẹ́ ha pé kí Allah subhanahu wa ta'ala kó ṣe lọ́rùn fáwọn láti pàdé olùbánilọ́jú pẹ̀lú ìdá فيسر الله له أبا هريرة رضي الله عنه الله سبحانه وتعالى وسينه قلت قبل يا أبو هريرة ẹwọ bí o lè kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ lọ́dọ̀ àbúrò ẹ̀rọ ẹni tó lè gbé ó gba àdìsí tó pọ̀ palátọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ àṣẹlẹ̀ olúwa tó sọ̀hábà yìí pẹ̀lú olúwa tó dábìí yìí pẹ̀lú sọ̀hábà lè ti lè gbó bánà sọ̀rọ̀ àṣẹlẹ̀ gbogbo lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà lè káwọn náà máa ti àwọn àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ olúwa nípa pàmò àwọn ẹni rere torí pé èèyàn ló máa yí olúwa tó yàn papọ̀ máwọn ẹni rere àti agbára burúkú tó ń máa báyà lọ sí àìdá dìde bí ẹ sì ma àwọn àtúbọ̀tán burúkú tó ń lè fún yàn nípa bí máa bá wọn ṣe fún àwọn àìdá yìí bẹ́ẹ̀ náà ló yẹ kí wọn máa bẹ ọwọ́ pé kó tó yẹ papọ̀ máa wẹ̀ nyere lọ́jọ́ gbẹ̀dẹ̀ fìyàmà anabi sallallahu alaihi wa sallam wọ́n ní nígbà tí wọ́n fi sáláìsì anabi sọ pé yóò rọ sí káàlà lẹ́ẹ̀mẹ́ta anabi sọ pé pẹ̀lú àwọn olù alábàárì tó ga pẹ̀lú àwọn alábàárì tó ga بينني لما دعا النبي إبراهيم وأن ربي هب لي حكما وألحقني بالصالحين والله سبحانه وتعالى ilé olúwa ni fún mi lẹ́yìn ìfọ̀ kó o ti tò mí papọ̀ máwọn ẹni rí lọ́jọ́ gbogbo àgbéyàmù kó o ti tò mí papọ̀ máwọn ẹni rí àwọn olúwa sọ nínú ayà mi ìwà ni wọ́n mẹ́yìn gba ìlà àwọn ọmọ ọdún la ọ̀hún láyé ìjàmbá á ń tẹ̀lé iná á nà àwọn ọmọ àárín ìlànà nàbí yìí nà wọ́n fi ti ìpín nà wọ́n ṣe hàdá ìwọ̀n sọ̀rọ̀ ẹni tó bá tẹ̀lé di ọwọ́ tó tẹ̀lé sáde sọ̀rọ̀ àìsàn àwọn ilé ìwé wọn máa bẹ pẹ̀lú àwọn tí ọ̀gbọ́n sanu wọ̀dà aláàdì kó ìgbéra wọn lé lórí ilé ìdáǹbẹ̀ ọ̀gbọ́n lójoojúmọ́ sirọ́ọ̀tọ̀ lẹ́sìnà ìdílé sirọ́ọ̀tọ̀ lẹ́sẹ̀bí sirọ́ọ̀tọ̀ lẹ́sìnà nàǹkàrí àwọn tí dáǹbẹ̀ ọ̀gbọ́n pè ní wọlúwa sí ọ̀nà mọ̀ wa ọ̀nà àwọn tó ti kó ìgbéra wọn lé lórí àwọn eléyìí ní àwọn ẹgbẹ́ olúwa ni wà hásùn náà kùlá ìkàrọ̀ ìgbà àwọn eléyìí làwọn ẹni tí wọ́n dá ní alábàání káwọn náà máa bẹ ọmọ rọ́bì hábìlì ṣọ́kùnmán wà alìṣẹ́kùnì bìsọ̀lì rọ́bì hábìlì ṣọ́kùnmán wà alìṣẹ́kùnì bìsọ̀lì ọmọ sùhánù wà tààlà látàrí àwọn àdúrà yìí ìyẹn mọ̀ náà pé kó fi ẹ̀sìn tó gẹ àwọn alábàání rẹ̀ àwọn dáadáa táwọn ẹni yìí ti ṣe tí wọ́n fi jẹ́ pé àwọn ni wọ́n pè láwọn alábàání rere àwa náà táàbà lè ṣe gbogbo ẹ̀ àwọn orípa wọn yìí agbọ́dọ̀ máa sọ ẹgbẹ́ tí ọgbọ́n sọ ń pa wọn. wàmí yóò bẹ̀rẹ̀ ìlà àwọn ọ̀dọ́ ẹni tó bá tẹ̀lé sí ọgbọ́n ó gbọ́dọ̀ sí ọgbọ́n lẹ́nu ìtẹ̀sí ọgbọ́n sùn àwọn ọ̀tá aláṣọ yìí ṣe kò yá pàṣẹ àtẹnusọ̀ wọ́n àìsẹ̀lẹ̀ wọ́n máa wà pẹ̀lú àwọn ẹbí Allah subhanahu wa ta'ala ti tẹ́ ìdẹ̀ra àwọn tó ti dáadáa àwa náà gbọ́dọ̀ jẹ́ pé orí orípa wọn làwa náà wà wọ́n mọ̀ jẹ́ pé nǹkan mi làmọ̀ sí àwọn àmọ̀ rẹ̀ ti nǹkan tó sì àwa náà gbọ́dọ̀ jẹ́ pé dáadáa láti láti kú láyé abẹ́ Allah subhanahu wa ta'ala kó tó wà pẹ̀lú àwọn ẹni dáadáa láyé àti lọ́jọ́ kùnà àgbéyàmà abẹ́ Allah subhanahu wa ta'ala kó tí àwa náà lẹ́ni dáadáa kó tó wípé àwọn yòó máa ná kan àti pátó abẹ́ Allah subhanahu wa ta'ala kó tó wà jẹ́ yóò yóò sọyàn lẹnu bí wọn máa ọ̀pá àwọn èèyàn láti bá dùn láyé àti ní ọjọ́ ògbóǹdà ìgbéyàmọ̀ àti àwọn subhanahu wa ta'ala gbogbo ojú àkàtó gbogbo ojú àlẹ́yìn ìgbò wa gbogbo ojú àwọn òbí wa méjèèjì ìbáàdàn mọ́. Ànábì sallallahu alaihi wasallam tó dé gbọ́ àwọn dáadáa oríṣiríṣi àwọn ni àwọn subhanahu wa ta'ala fìràn ànábì yìí wọ́n ní àwọn ìwọ̀ oríṣiríṣi lórí wa nínú àwọn wọ̀nyí wọn náà ni pé agbọ́dọ̀ máa ṣe àtọ̀ láti fún wa lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ lóru àtọ̀sán ọjọ́ Jímọ̀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 وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأجبنا ولا تؤجد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا اللهم أصلح لنا بلادنا نيجيا وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله